وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار Adá ọ̀pọ̀lọpọ̀ lọ́rọ̀ ọba tí olówó wá láàrin tán lọ́nà kan àbí kejì àgbà nìkankan lera wa ọlọ́ọ̀ba ló lé wa tí ó mọ̀ ṣe wá àti ń tá mọ̀ ṣe ọlọ́ọ̀ba ló ń dè sáàjẹ̀ ní gbogbo àsìkò ibi tó kádàrá àjókòó wa sí lásìkò yìí nìyí àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àwọn èèyàn wà níbi tí wọ́n ti ń tayò àwọn èèyàn wà níbi tẹ́ pé ijó ni wọ́n ń jó mbẹ́ ṣùgbọ́n àwa wá jókòó fi ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn ọlọ́run ọba aláṣọṣá ọlọ́run àdúpẹ́ o ibi tí odò ṣe wa mọ́ àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba àwa ń bẹ̀ kó dàpọ̀ kó má jẹ́ wa ó yẹ kó onírú àyè yìí títí tá a fi pàdé rẹ̀ atọ́ka àsálàtù fún àlẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ànábì aláàánú ànábì oníkẹ́ nígbà yà àlẹ́gbà Muhammad sallallahu onímọ̀ ní sàtọ́ àmínkùn ayẹ̀mú tàbí màdínà tí wọ́n yẹ fàáyì ẹni tó bá ní kápá kó lọ lo ìfẹ̀mí rẹ̀ nílùú màdínà ó wá kó sílùú Mọ̀dínà tí wọ́n wá sun sílùú Mọ̀dínà ànábì ní fàáyìn ní mùsàfihàn olùlọ mọ́rin kàfin lọ́sẹ̀ kẹ́ni yẹn lè kápá kó dẹ̀ ṣe bẹ́ẹ̀ tó bá wá kó sọ̀hún tán bá fi ń sọ̀hún ànábì ní tó bá dàlù kíyámà gbogbo ẹni tó bá kó sí Mọ̀dínà tó bá fi jẹ́ pé ìsìláàmù ń bẹ lọ́wọ́ rẹ̀ o mú mi lé ní o màá sì pẹ̀rẹ̀ tó bá díwájú ọlọ́run ìyẹn ló fà á tó jẹ́ pé àwọn àgbàlagbà lánàá wọ́n rí pé kìí sowó díẹ̀ láti ní ìtànpẹ̀ ní ìkọ́mọ̀ ìkọ́mọ̀ ní spain spain yóò fi láǹfààní láti dúró sílùú náà gbé bẹ́ẹ̀ tá a bá lówó rẹ̀ lọ́wọ́ a yí àsàlátù ìsìnkú àdàbí. ètò bí wákàtí wọn dá tipẹ́tipẹ́ nìyẹn àná bí ìtòlà ṣáájú muhammad ìtòlà ṣáájú àkáyìndé bàbá Fatima ta bàbá lè kó wá sí Màdínà á sì máa pàṣà látùmọ̀ fẹ́. Nika kí alẹ́ gbọ́dọ̀ fún mi ní ká sojú ká sẹ́yìn ànábì ṣe. Ìgbà tí ń bẹ ń bẹ̀ ni. Kódà nígbà tí òtún sí ń mọ́, ẹ kàn án àsìsì pẹ̀lú pé kẹnu sàṣàlátù fún un pẹ̀lú àṣàlátù yẹn náà àlẹ́bí ní ẹ ra àánú tọ́bádà kì í àmọ̀ látọ̀dọ̀ ọlọ́run àdápadà orí àṣàlátù ọlọ́run mọ́ sí jẹ́ nǹkan kan wa. a kí gbogbo àwọn bàbá wa tó wà níkàlẹ̀ ní pàtàkì jùlọ kí n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn bàbá tó jẹ́ fi hàn jẹ́ àbíwú tí èèyàn bá ti dàgbà tó bá ti ní ewu táwa rí pẹ́pẹ́ ànábì ní ara ìmọ̀ọ́nì kẹ̀kẹ́ ìsàpọ̀lẹ́ ẹni tó bá wéwu. ànábì ní ìjìláàlú bí ṣáìlẹ̀ mùsùlùmí nígbàdí ìmọ̀. kẹ́ ẹ máa ṣe àpọ́nlé ẹni tó jẹ́ tó ti dàgbà tó ti wá wéwu ànábì ni ara ìmọ̀ọ́nì. àbáwọn bàbá wa dúpẹ́ tó já sí pé wọ́n rí yín pè yín sírú ìjókòó yìí ẹ̀yin náà sì wà ẹ sọ pé àwọn wo làwọn tí wọ́n pè wọ́n kí ni wọ́n tó àwọn ilé ò tó wá pè torí pé kìí sáwọn lẹ dá lóhùn ọlọ́run lẹ dá lóhùn ibi tó yẹ ti máa bá ẹ̀sán rẹ̀ títí máa ń sèyàn láǹfààní ọlọ́run bò ní jẹ́ kò nira ayé láàrin jẹ ọ̀làlá yìí láì lọ́la gbogbo yìí bàbá tẹ wà ń kalẹ̀ tẹ wá jókòó síbi ọ̀rọ̀ ọlọ́run ọba àti ọlọ́run ọba fún ẹ ní wà bí aláìsí àlàáfíà ara yín pátápátá kò gbé títí àfíà ọ̀làlá àwọn ọ̀làlá kò wọ́ta ìlà ó kí ẹ̀yìn ìyá wa náà kí àwọn ẹ̀yà àlùbáríkà tó já sí wípé wọ́n lè pèpè wá àti kẹwàá jókòó kalẹ̀ pé wọ́n là pa olówó àti ń bọ̀ àti yín fún oríire a sì wá ń bẹ ọlọ́run ọba fún yín pé irú èyí tẹ̀ ń ṣe yìí oníkọ́nà jẹ́ kẹ́ ẹ̀ tán lé lórí ìtì máa pé èèyàn pé òun ò ṣe mọ́ ọlọ́run lè fi kàn yín ibi tẹ́ wá kọjú sí lọ́dọ̀ ọlọ́run lọ́dọ̀ ànábì àwọn ọmọ yín ò ní kọ̀ yín bẹ́ẹ̀ kò ní sun yín ṣe o níjọ́ tí oúnjẹ ọmọ bá jiná fún oúnjẹ ẹ níwà ní dùbọlẹ àgbà wọn ní fẹẹ lomi ìsẹyìn títí tẹ́ fi lọ pàdé ọlọ́run láyé láyé kò ní jalè ní ọlọlá àwòlẹ ọlá àkọwọtọ ìlà lẹ́yìn ìgbà ni mo wá kí gbogbo mùtúmù wà pátápátá tá a wà níkàlẹ̀ láti wá gbọ́rọ̀ ọlọ́run ọba lọ́kùnrin àti lóbìnrin ẹ̀yin bẹ́ẹ̀ jù mí lọ ẹ̀yin tí mo tó bí akíra kú oṣù àlùbáríkà kọ́nà bá Allah subhanahu wa ta'ala kó pín àlùbáríkà ní oṣù yìí kó pín kẹ́ni kankan wa àforíjì àti ìkẹ́ kọ́nà kó pín kan wa ó látòrí Allah subhanahu wa ta'ala kí n tó máa lọ jẹ́ kí n kí àwọn ẹgbẹ́ Islam team Reliance Congress ọlọ́run yóò san yín lẹ́sàn inú téèyàn máa ń ṣe tọ́lọ́run máa ń yẹnu sí oníkéèyàn máa so ẹ̀mí àwọn èèyàn pọ̀ mọ́tọ́ ọlọ́run bóyá èèyàn wá jó ẹyẹ nìkan àbí ajé gúrùpù ọlọ́run nífẹ̀ẹ́ sí púpọ̀ ọlọ́run ní ta ló mọ̀lẹ́ ahsana qawlan mimman da'a ila Allah nígbà tí àwọn aṣáájú wa ń sọ̀rọ̀ nípa bí ẹgbẹ́ yìí bó ṣe bẹ̀rẹ̀ wọ́n jẹ́ kó yé wa pé dáwà ni iṣẹ́ dáwà ni wọ́n gbà lérò ọlọ́run kò sẹ́ni tó sọ̀rọ̀ tó dáa tó tó ẹni tí ó pe àwọn èèyàn lọ síbi ìtọ́ náà iṣẹ́ tẹ́ gbé lọ́wọ́ lánàá ṣé ọlọ́run fi sọ yín ló kọ bú ẹ wá gbé lọ́wọ́ léde tó bá dọ̀la ọlọ́run lè fi sọ yín ló kọ bú. mo bá yín dúpẹ́ pé gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ogún ọmọdé wọn èyí ṣeré ogún ọdún ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn àgbàlagbà ni tó bá jẹ́ sí pé kò sí kódà bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ni wọ́n ń ṣe wọ́n ní ṣe kó gbọ́dọ̀ ṣùgbọ́n tó pẹ́ sùn lẹ́yìn ń ṣe láti ìgbà tẹ́ ẹ sọ yẹn ó nọ́mà pé àwọn tó lọ jìnnà ẹ̀mí wọn máa wà bí torí pé ẹ̀sìn tẹ̀ ń ṣe lánàá yẹn náà tó wà mẹ́rin tó ẹni má ti papọ̀ mọ́ ní tara àmọ́ ní tẹ̀mí yẹn wà papọ̀ tó bá ti jẹ́ wípé ẹ̀sìn lè bá fi papọ̀ lérí bó bá ju ogún ọdún lọ ẹ̀ mọ̀ wà papọ̀ náà ni torí ẹ̀sìn yẹn ò ní yí padà àbáyé dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run èmi náà bára mi dúpẹ́ ló yẹ kí n bára mi dúpẹ́ ni pé nígbà tí ẹ wá fún mi ní invitation mo kọ́kọ́ wà lókè bí lọ́jọ́ kan tẹ́ pè mí òkè bí lèmi náà wà ìgbà tí wọ́n padà wá bá mi lórí oró mo wá rí bàbá kan bí ààrẹ yìí mo mọ ojú yìí èyí tèmi ń dúpẹ́ sí gẹ́gẹ́ ni wípé níjọ́ táwa mọ̀ wọn agbálamọ̀ wọn lójú wọn àwa náà wá dàgbà wọ́n wá júwèé ara rẹ̀ bàbá aláàgó mò ń sọ̀rọ̀ 90s táàgó wa bá ti bàjẹ́ á lọ mú fún wọn lórí tàgùgù wọn bá wa ṣe 90 ni torí pé mo wo ẹni tó ń ṣaago fún mi ní ẹ̀yìn ní 2000 ọ̀tọ̀ tó lélẹ́yìn lájọ́ náà mo mọ̀ wọ́n mọ̀ pé wọ́n ti fi òun ṣe mo mọ̀ wọ́n mọ̀ ìyìn mọ̀ wọ́n mọ̀ nǹkan mí pé wọ́n mọ̀ ń ṣaago tàbá sì dọ́dọ̀ wọn tásìkò òun bá tó àlejò bá ṣe mọ́sálásí láàbà wọn tàbí kí wọ́n jọ fi ṣe wálé kàjọ kọ̀ọ̀lá ọ̀dọ̀ wọlé kayẹ̀ èyí téèyàn máa ń ṣe tọ́nà ọba téèyàn máa ń sẹ́kù lórí ẹ̀ náà lọ èyí téèyàn máa ń ṣe téèyàn máa ń bá lọ́dọ̀ náà ọba náà lọ mo wá rí bàbá wọn ọkọ̀ àwọn ọ̀ ọlọ́run bá yóò jẹ́ kí gbogbo ẹgbẹ́ lápapọ̀ kan mọ̀ mọ́ sí àníyọkú ọ̀làlá ìlà ìlànà gbogbo tí a wà àmọ̀ wà dáadáa tí àbádẹ̀ lè súnmọ́ náà kó jẹ́ pé lórí dáadáa náà ni ọ̀là tóbi wa ta'ala. àkórí ọ̀rọ̀ tí wọ́n ní ká sọ̀rọ̀ lórí ṣẹ̀rí lọ́dọ̀ tó wá fún mi ní ibi tẹ̀sán lórí à ọ̀rọ̀ tẹ́ ẹgbẹ́ wà yìí ọ̀rọ̀ tó tóbi ni ní ti fífẹ̀ òfẹ̀ ní ti àkíyèsí tàbá fẹ́ sọ ó gba àkíyèsí. gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ tó máa ń fà á tó fi jẹ́ pé àwọn mùsùlùmí la máa ń jẹ́ ọ̀tá ara wa níbi òfin ṣẹ̀ríà àìmọ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ wa ò nímọ̀ tó kún nípa ẹ̀sìn tá a gbà. Ese pọ̀ láyé kò sẹ́yìn tó lókè Islam Ese pọ̀ láyé kò ni tó ní Islam àwọn míì la lufi kò sẹ́sìn míì tó lófin kí n tó máa bọ̀ nígbà tí mo retí ọmọ wa tí a jọ wá ẹnìkan wá sẹ́yìn nǹkan kan fi tí fi lè rántí bó ṣe pé the five ni tẹ bá gbé kínní yẹn tẹ bá ti tẹ̀ sí ẹ mọ̀ bá sọ̀rọ̀ kìí ṣe èèyàn o bíi rọ́bọ̀tì ni à ń pè àfáà yẹn ní Kabir Mustapha mi ò mọ rí náà bọ kínní yẹn dárúkọ ẹ̀ ó wá ń bi léèrè wípé nǹkan tí ò kìí ṣe èèyàn bọ̀ wọ́n ti àwọn òyìnbó ti ṣẹ́ pé gbogbo nǹkan ló máa mọ̀ kínní yẹn wà lára nǹkan tó a gbọ́dọ̀ fi kéèsì àwọn ọmọ wa níbi tí wọ́n bá yé dẹ́ǹsìn táwọn ọmọ bá lọ kọ exam tó máa fi yáṣẹ̀ ṣìkú nìyẹn wọ́n á béèrè question lọ́wọ́ nǹkan yẹn yóò dẹ̀ sọ answer fún wọn answer yẹn ni wọ́n lọ kọ́lẹ̀ ní exam wọ́n wàá gbé result dé àwòrán pa àwọn náà ṣe àwọn kan náà ṣe ayé ti advance dé level yẹn ká tún àwọn ọmọ wa dáadáa nítorí bá fẹ́ mọ̀ kó jẹ́ pé àwọn ni wọ́n mọ̀ bàbá yẹn wá gbé kinní yìí lọ́wọ́ báyìí bó ṣe gbé lọ́wọ́ ní bíi fóònù báyìí ní kíní yẹn jọ ó wá ń bí léèrè pé mo fẹ́ bí ọ léèrè rúùfù mathematics nínú Quran kíní yẹn rẹ̀ sì sọ gbogbo tó ní ṣe pẹ̀lú mathematics nínú Quran ó ní ọlọ́run dárúkọ death nínú alukur'an ó sọ yeye ìgbà tọ́lọ́run dárúkọ ẹ̀ ó ní the same time tọ́lọ́run dárúkọ death nínú alukur'an ló dárúkọ life ó ní ó fi hàn pé Quran ó wá dárúkọ nǹkan tó pọ̀ báyẹn nínú Al-Qur'an tó ẹ̀sìn là ń ṣe torí pẹ́sìn ń ṣe òun náà ló fà tó fi já sí pé ẹgbẹ́ Islam dín a tún connect padà tíwájú kò ń ṣe ìsìn ní àlè connect nǹkan kan tó lè máa gbé wa connect náà lẹ́sìn mò ń rẹ́ nìkan bí báyìí bàbá yẹn dìde lẹ́ẹ̀kan mò ń sọ fún ẹ tó yà pé rán mi létí pé ẹni tó ń lọ yìí tó bá jẹ́ni tí mò ń rò sí mi mo ti rí wọn ní ìsìn yóò ti lé ní thirty years bọ́n mo ṣe rí wọn látọ̀ọ̀kan yẹn gbà tó yẹ pa wọn ni o wọ́n dìde wọn ò sí padà sórí ìjókòó ẹ̀sìn ló wá connect wa tó bá yẹ pa wọn náà ṣe tó ẹ̀sìn abùkátà sí ká lágbọ̀ kọ́nà kó jọ ṣẹ̀ríà abala tó fẹ̀yìn ṣùgbọ́n mo ti sọ fún ọ láti ọjọ́ tó wá pé bíi ní láì gbogbo ibi tó bá ti lè ṣe wá láǹfààní tó lè tún wa ṣe tá a sì ní àgbọ́yé tó kún kódà tí tí a bá mọ̀ nínú ṣẹ̀ríà á mọ̀ ṣẹ́kù fáwọn onímọ̀. bẹ́ẹ̀ ni màá ṣe handle ẹ̀ bí ìdílé ìtààlà. àkọ́kọ́ kí ló jẹ́ ṣẹ̀ríà wọ́n ti tú síbẹ̀ òfin ọlọ́run ẹ̀kọ́kọ́ jẹ́ àmọ́ gbogbo alápapọ̀ kò lè bá wa lára mu òfin ọlọ́run ò lè gbà wá lára orí pé a ti ní bá a ti fẹ́ gbáyé wa ọlọ́run wá ní bẹ́ẹ̀ ti gbèrè e láti wá tẹ́tí wá yẹn rè fún ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ìgbìyànjú lóníkàlùkù ó ṣe gbogbo iṣẹ́ ẹ̀sìn tá à ń ṣe lọ́wọ́ presently àti sacrifice ni à ń gbàwẹ̀ lọ́wọ́ ń sìn oúnjẹ tá a nífẹ̀ẹ́ sí jù wọ́n bá gbé wá ń sìn àní tọwọ́ bọ̀ a sì fara dà nítorí tọ́lọ́wọ́ bọ̀ àsìkò tá a máa ń dìde kírun bóyá ọ̀ràn yẹn àbí náfìlà tí ó bá jẹ́ pé kì í bá ṣe pé a fẹ́ ṣe sacrifice ni kò ń ṣe tó wà lákàmọ̀ṣe lásìkò yẹn. so òfin ọlọ́run kò bá wa lára mu ṣùgbọ́n orí tó pọ̀ ló wà ń bẹ́ẹ̀ pé òfin ọlọ́run àwa tá a tú àfitú òfin ọlọ́run ọba yìí sì ni òfin tó balance ni òfin déédéé ni kódà olófà tó jẹ́ pé yorùbá wọ́n jẹ́ ká wọ́n ẹ̀sábìsì pé òfin ọlọ́wọ́n ọba yìí òfin déédéé ni lọ́sí pé bó bá rí báyìí ẹja ṣẹlẹ̀ àmọ́ déédéé irú nǹkan tó ṣe òun ẹ ṣe fún padà òun ni ṣẹ̀ríà torí pé déédéé wà nínú wọ́n yìí sọ pé ẹ̀jẹ̀ ń yà torí pé tí wọ́n fẹ́ gé èèyàn yà ó lè jẹ́ lórí tàbùsí déédéé ni wọ́n fẹ́ ìwọ́n fi gbọ́dọ̀ ṣẹlẹ̀ àti déédéé ló máa fẹ́ ẹ dá ṣẹlẹ̀ àmọ́ ẹ ṣe déédéé gbogbo tá a bá ti fẹ́ ṣe déédéé mẹ́ pátápátá ṣẹlẹ̀ àlálẹ̀ gbogbo tá a bá ti lo ṣẹlẹ̀ àmọ́ kò lè ṣe déédéé bẹ́ẹ̀. òfin ọlọ́run ọba máa subhanahu wa ta'ala kò lè ṣẹlẹ̀ à so ẹ fi tú o ó pa ìtumọ̀ yẹn pàfẹ́ tàbá pẹ̀lú òfin ọlọ́run ó ti níbi tó ti máa ń mú wọn ni mọ́sọ́dẹ̀rù tẹ̀sírẹ̀ yẹn àwọn orísun òfin ẹ̀sìn ọlọ́run àkọ́kọ́ ń bẹ alukur'an ẹlẹ́ẹ̀kejì ń bẹ sunna ẹlẹ́ẹ̀kẹta ń bẹ alìjìmá ṣẹ̀rí mẹ́tẹ̀ẹ̀ta yìí kò sí ìyapa ń bẹ lọ́dọ̀ àwọn àbáyẹ̀sìn pé òfin ọlọ́run sọ̀tẹ̀ nìyẹn àkọ́kọ́ òun náà ni alukur'an karim gbogbo wa la mọ̀ pé tíra ọ̀nà lélẹ̀ sunna ó ní ọ̀rọ̀ òjíṣẹ́lá muhammadu sallallahu alaihi wasallam ìta ànábì ṣe èyí tó sọ àti tí wọ́n ṣe lójú ànábì tànábì ò sọ pé kò torí pé nínú sátọ́nà ń gbé rán ànábì muhammadu sallallahu alaihi wasallam la yajuzu ta'khirul bayan alìlàhàjà tọ́rọ̀ bá ti bùkátà sí kásàlàyé òjíṣẹ́ náà mọ́ gbọ́dọ̀ dákẹ́ iṣẹ́ tọ́lọ ń gbọ́dọ̀ nìyẹn torí ẹ̀ lọ́dún já sí pé tí wọ́n bá tí wọ́n bá sọ àbí tí wọ́n ṣe níbi tá ànábì wà tá ànábì ò bá ti dá wọn lákẹ́ pé ẹ má ṣe bẹ́ẹ̀ ó dá ó fi hàn pé nǹkan yẹn dáa nìyẹn gbogbo eléyìí máa padà fún wa ní àpẹẹrẹ rẹ̀ inú súnà lẹ́ Muhammad tá a bá ní súnà ó kó nǹkan mẹ́ta sínú ìdá ànábì sọ níta lẹ́bi ṣe tá a sì rí ẹ̀rí pé ìgbàlá yóò wà fáwọn náà ká ṣe é torí pé ànábì ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan táwa ò lè ṣe àpẹẹrẹ irú ẹ̀ ní kíyàwó èèyàn ju mẹ́rin lọ ọlọ́run yọ̀ǹda àyàn fánàbì kò sígbà láàyè rẹ̀ fẹ́ẹ̀ nìkan lọ wa àpẹẹrẹ irú ẹ̀ ni wípé obìnrin lè lọ bá wa ànábì kó ní ìwọ iṣẹ́ ọlọ́run mo fẹ́ jẹ́yàwó rẹ̀ tánàbí ó sì gbà tó bá wu ànábì láì ní fún ní nkẹkẹ obìnrin lè wá bá náà pé mo fẹ́ fẹ́ ọ káwa náà sì yọdún láti fẹ́ ṣùgbọ́n àlè fẹ́ láì fún ní owó rí ẹ̀ àwọn nǹkan bẹ báyẹn ti jẹ́ pé ànábì lè kàn nínú nínú súnà òun láti rí ọ̀rọ̀ tá sọ èyí tá ṣe àti tí wọ́n ṣe lójú ànábì Muhammad sallallahu alaihi wasallam kódà tánàbí ò bá mọ̀ sí tá a bá ti ń ṣe torí pé ànábì lè mọ̀mọ̀ máa fún wa lápẹ̀rẹ̀ rẹ̀ ni ànábì lè mọ̀mọ̀ ṣùgbọ́n ọlọ́run bá nǹkan kan pamọ́ fọlọ́run tí nǹkan yẹn ò bá dáa ọlọ́run ó sọ fún ànábì pé àwọn èèyàn rẹ̀ ń ṣe nǹkan báyìí sọ fún ọpọ́nà ọba òfẹ́ ẹ jẹ́ kí n fún alápẹ̀rẹ̀ rẹ̀ àpẹẹrẹ rẹ̀ ní ọkọ àtìyàwó tí wọ́n bá ti jọ àsọyé láàrin ara wọn pé lásìkò yìí wọ́n ti jẹ́ alóyún. tọkùnrin bá ti wá wà lọ́dọ̀ ẹlẹ́tọ̀ọ́ ẹ̀ tó wá ń gbára sókè láti lè àvọ́ìdì kájọṣepọ̀ yẹn kọ́ ló ń ṣe avc àwọn èèyàn máa ń ṣe láyé àlẹ́ Muhammad sallallahu alaihi wa sallam ànábì ò dẹ̀ bí símẹ̀ ọlọ́run ò dẹ̀ sọ fún ànábì Muhammad sallallahu alaihi wa sallam òun ni sọ̀hábà yẹn sọ pé kúnnà náàzì wọ́n kọ̀rọ̀ ààrùn yẹn sí. àwa ti máa ń ṣe bẹ́ẹ̀ lásìkò tẹ́ pé kùránì ń sọ̀kalẹ̀ lọ́wọ́ tó bá jẹ́ pé kò dáa ni kùránì ò bá sọ pé kò dáa. ọmọ ìgbàgbọ́ yẹn náà mú òfin ẹ̀sìn dápò tó ń bá pé nítorí pé ní withdrawal method ṣé ó wà allowed wọ́n ní ó wà allowed báwo ló ṣe wà allowed àwọn sábẹ́ máa ń ṣe láyé ànẹ́bí nínú ilé wọn ọlọ́run ò dẹ̀ sọ fún ànábì wípé wọ́n ń ṣe nǹkan báyìí ó sọ fún ọkùnrin wọn dákẹ́rẹ̀ ọ̀nà mẹ́ta òun láàmú níbi súnà alẹ́ Muhammad sallallahu alaihi wasallam ọ̀rọ̀ tá ànábì sọ nǹkan tá ànábì ṣe nǹkan táwọn sọ̀hábà sọ tàbí tí wọ́n ń ṣe lójú ayé alẹ́ Muhammad sallallahu àpẹẹrẹ pọ̀ lábẹ́lẹ́ lè ṣẹ́rí ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ lẹ́yìn Qur'an àti súnà èyí tó sì kẹta ń bẹ̀ òun ni àlìjìbà kí ni a ń pè ní ìlìjìbà àpanupọ̀ àwọn àfa ẹ̀sìn akálàṣe káwọn àfa ẹ̀sìn tó panupọ̀ lórí àlámọ̀rí kan a ti rí nínú kùránì a ti rí nínú hadith alẹ́ Muhammad sallallahu alaihi wasallam kí fún alápẹ̀rẹ̀ kò sí ìyapa ẹnu lọ́dọ̀ àwọn àfa ẹ̀sìn pé ìrun ẹ̀ máa rojúmọ́ ọ̀ràn rẹ̀ ẹ rí i pé ìrun ó wà ní kùránì aqimu salata wa atu zakata inú hadith alẹ́ muhammad sallallahu alaihi wasallam kọ́ anábì ní as-salawatu al-khams nínú hadith abu huraira anábì ní ìrun ẹ̀ márùn ojúmọ́ walijumu'atu ila aljumu'ati jímọ̀ kan sí jímọ̀ kejì رمضان إلى رمضان الحج إلى الحج مكفرات لما بينهن أنا بني إنه يمالو جمع ولا يعني at least èyàn gbọ́dọ̀ ṣe umura kan lójúmọ́ lọ́dún nínú ọjọ́ ayé yẹn èyàn gbọ́dọ̀ ṣe umura yọkan ọ̀ràn yẹn ni umura o ọ̀ràn yẹn ni umura èyàn gbọ́dọ̀ ṣe lẹ́ẹ̀kan nígbèsè ayé bí ájì ṣe jẹ́ ẹ̀ẹ̀kan nígbèsè ayé umura náà jẹ́ ẹ̀ẹ̀kan àdẹ́bí ní téèyàn bá wá ń ṣe nípa fìpayọ tó bá ṣe kan lọ yóò tó ṣe mí tó bá ṣe kan lọ yóò tó àdẹ́bí ní gbogbo tí bá ń bẹ ní àárín ẹ̀ láwọn ìṣẹ̀ kéékèèké ọlọ́ọ̀bọ̀ ọ̀hádà a rí nínú àdísà nẹ́bí pé òun ẹ̀ máa rojúmọ́ ọ̀ràn yẹn ọ̀nà mẹ́ta òun la fi máa ń mú òfin ẹ̀sìn nínú Al-Qur'an nínú súnà nígbà Muhammad sallallahu alaihi wasallam bákan náà nínú àpanupọ̀ àwọn àfa ẹ̀sìn sábàlá àwọn àfa ẹ̀sìn iṣẹ́ àwọn àfa tó wà láyé wa yìí o àwọn sàbí alẹ́ Muhammad sallallahu alaihi wasallam òfin ọlọ́run àti mọ́sọ̀ọ̀sẹ̀ tàbá ti wá mọ sọ̀sẹ̀ ó fi hàn wípé gbogbo tí wọ́n bá ti sọ fún wa pé òfin ọlọ́run ọba ni a gbọ́dọ̀ lákìyèsí ẹ̀ tẹ̀wárí tó ṣiṣẹ́ pẹ̀lú òfin màá pín sọ́nà mẹ́ta òfin ọlọ́run lábala bá ṣe sin ọlọ́run òfin ọlọ́run lábala bá ti mọ ṣe pọ̀ láàrin ara wa òfin ọlọ́run lábala jìyà ẹni tó bá ṣẹ̀yìn ọ̀nà mẹ́ta tó pín sí ni ṣẹ́rí eléyìí tí mo wò pé gbogbo ẹni máa tọ́jú bí ibi ńlá ipa ara rẹ̀ ṣùgbọ́n èyí tó pàtàkì sí òlàlá kọ̀ọ̀kan yẹn. ọ̀kan náà ọmọ tí mi ní wọn bá mi dẹ́kọ̀ọ́ ní ibi mọ́sálásí òtún ṣèmọ́ọ̀mù ẹ̀ ìbẹ̀wò jìnnà sí ilé ìjọsìn àwọn kìlí òkàtà pè ní ṣe bí ọba islam àwọn ẹlẹ́yà ń wá bẹ́ẹ̀ o òun ó sì jáde láti tó chọ́ọ̀tì wọn ò wá kírun òun ò wá máa gbọ́ ọ̀rọ̀ wọn tí wọ́n sọ wípé gbígbàdúrà làwa mùsùlùmí ni á gbígbàdúrà làwa wá wọ̀lẹ́ ọlọ́run kan tí èèyàn bá yẹ pàdé ọlọ́run ba pẹ̀lú irú ìṣesí yẹn ọlọ́run lè kí káàbọ̀ òfin àkọ́kọ́ nìyẹn ẹ̀yin ìyá wa ẹ má lọ lé oúnjẹ mi wù gbogbo tí ọlọ́run bá àdúrà lè kẹrin àjò pátápátá gbogbo jíjà lẹ́yìn àgbo tẹ́ ẹ mọ̀ lọ́wọ́ àwọn ìyá tó bí yín àgúnmu tẹ́ ẹ mọ̀ lọ́wọ́ àwọn bàbá tó bí yín tẹ́rí lẹ́yìn ìyún àdúrà ló tún fún ní àjò ọlọ́run mú gbogbo wa dó àkọ́kọ́ òfin ìyẹn òfin ọlọ́run àkọ́kọ́ ni mi fẹ́ pẹ́ pọ̀ bẹ́ẹ̀ nítorí pé ẹ wà á máa múlẹ̀ ọkọ̀ kan irun òun làgbà ìjọsìn tá a máa ń ṣe bóòlù àti wá kírun rẹ odidi ọ̀rọ̀ ni ààwẹ̀ náà kún nínú àwọn òpó márùn-ún tí Islam tó gbé dání aṣáájú ńlá ilá ìlànà òfin pọ̀ lábẹ́ rẹ̀ rẹ jẹ́jẹ́ irun òfin pọ̀ lábẹ́ ẹ̀rùn ààwẹ̀ náà ń kọ́ ẹ̀yìn yá wa iṣẹ́ pọ̀ dẹ́ṣẹ̀ o torí tá a bá sọ pé irun kíkí ká máa béèrè ìbéèrè lọ́wọ́ ara wa lóṣù a mọ̀ pé iṣẹ́ wà ṣùgbọ́n ẹja jẹ́ kọ́kàn wa tiẹ̀ kọ́kọ́ dúró déédéé ná kásá tiẹ̀ máa kì í. ìyàlẹ́lẹ̀ kejì tí mo fẹ́ ká gbéyàwó òun ní òfin láàrin ara wa òfin ọlọ́run bá Allah subhanahu wa ta'ala. òfin tí ìjọsìn ní ó pọ̀ ń bẹ̀rẹ̀ gẹ́dẹ́ òfin tí àárín ara wa tọ́lọ́run bá ṣe ní ẹ̀ òfin láàrin ara wa. òun làwọn afáàmọ́ pè ní fífò muamalat àti gbogbo nǹkan kọ̀ọ̀kan ló ti ní bá a fi mọ́ ṣe lábẹ́ rẹ̀ náà ni àwọn tọ́nà ọba sọ pé a gbọ́dọ̀ débẹ̀ nígbà tí àwọn aṣáájú wa ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n wá mú ẹ̀sáǹpù owó èlé léyìí tó sì já sí wípé <laughs> díẹ̀ nínú àwọn ìyá wa tó wà ní kalẹ̀ òní là ń bẹ̀ ẹni tí ò gba ọ̀nà kan gbà ó ń gba ọ̀nà ní ìgbà ṣẹ̀rí ọlọ́run bá kọ ká mọ́ ẹ ní ara wa lára ẹ jẹ́ kí n gbé láti bí ọ̀rọ̀ ìgbéyàwó orófẹ́lẹ́ bèrè ká sọ kó yíra wa èyí tí màá fi parí ẹ̀ ní punishment punishment náà fi hàn wá gẹ́gẹ́ bí òfin ọlọ́run wọ́n wá jẹ́ kó yíra pé ṣẹ̀ríà rán yìí gé orí yìí bí ò ti gé orí yóò gé ọwọ́ tàbí kó gbẹ̀mí pátápátá ìmọ̀ sọ́sàdédé máa gẹ̀yàn lórí ṣe ń sàdédé máa ń pààyàn yẹn náà níbi tọ́lọ́run bá ti ní kẹ́ẹ̀ pààyàn pátápátá oore ló ń bẹ lẹ́yìn rẹ̀ fáwọn tó ṣẹ́kù láyé ṣùgbọ́n kí n tó lọ òfin ọlọ́run òun náà ni àwọn kan wà tá a lò torí pé ó fẹ́ jọ àṣà tá a bá à ń ṣègbéyàwó nísìn ọ̀pọ̀lọpọ̀ ò kíyèsí pé òfin ọlọ́run wà nínú ìgbéyàwó kó tó di pé obìnrin ò mọ̀ jẹ́ ìyàwó fọkùnrin ọ̀ràn yẹn àfẹ bàbá gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ bàbá tó bí obìnrin tí ò bá sí bàbá yẹn láyé gbogbo ẹni tó bá jẹ́ igun bàbá yẹn òun ló gbọ́dọ̀ fa obìnrin fọkàn mo wà nínú ìjókòó báyìí lánàá làwọn àgbàlagbà kan wá ń tẹ̀ sí mi pé ìmọ̀mù ó délẹ̀ o ọmọ ọ̀rẹ́ mi yìí kan ìyá rẹ̀ ti gbé kúrò lọ́dọ̀ rẹ̀ mi láti ìgbà tó ti wà kékeré ó wá lọ lọ́kọ míì ọkọ míì tó fẹ́ òun ló ṣe bàbá ìyàwó ọmọ yẹn ọkọ gan ló wá wú gbọ́ pé ẹni yìí ṣe bàbá ìyàwó òun òun ló wá ń wá káàkiri òun wá wọn gbọ́ pé wọ́n láàyè báyìí ni bàbá rẹ̀ wà ló wá wá ẹgbẹ́ sẹ́yìn jáde lágbájá òun ni kò sí fẹ́ lágbájá ìyàwó ṣùgbọ́n jọ́ tó ń lọ tọrọ rẹ̀ ẹnìkan náà pè ní bàbá rẹ̀ fóun ó ti lóyún báyìí ara tó ń gùn balẹ̀ torí pé tó ń mọ̀ lókè ọlọ́run ni pé bàbá olúgbọ́dọ̀ so yìgì kó tó mọ jẹ́yàwó á tó yìgì so mo ní ẹ kí ọmọkùnrin yẹn lódodo òfin ọlọ́run bá yìí ẹ̀yin obìnrin lọ́pọ̀lọpọ̀ gbà bóyá àwọn ọkọ tẹ́ ẹ kọ́kọ́ fẹ́ wọ́n èdè fi yín sáyé wọ́n kò láyé àwọn ọmọ wa fẹ́ lọ ilé ọkọ ṣẹ̀ríà ní ẹ wà àwọn bàbá àwọn kan àwọn bàbá wo tí wọn ò sì béèrè àwọn ọmọ yìí láti gba bàbá wọn ti kú èyí ṣàwíjàre lọ́dọ̀ Ọlọ́run ẹ̀ẹ́dùn olófin Ọlọ́run nígbà aláàmú lára tí ò bá àwọn obìnrin láàmú tí ò convenient wà láì fáwọn agẹ́sì mọ́ fìlì fún wọn pé àpò ah, tán ni náà ọmọ tí bàbá ẹ ti kú látọ̀ tó kàn sí mẹ́fà ẹ ti wá ń dààbò lé lórí ẹ wá tọ́jú ẹ ẹ rí ẹ bí bàbá kankan béèrè tó fi kàwé ẹ wá ní ó fẹ́ lọ́kàn ẹ wá ní àbúrò bàbá rẹ̀ àbẹ́ ìtàn wọ́n gbọ́dọ̀ wà kàn á yóò nira wà náà ló mú kí nira tó yẹn ìtẹ́ gbọ́dọ̀ tó lọ́nà àfi ọlọ́run òfin ọlọ́run wà láàyè mú ó lára tèmi náà ó le pé á ah! torí mo ti witness ìfẹ́ rí ọmọ tí wọ́n béèrè kí ló jẹ dàgbà bó ló ti kẹ́kọ̀ọ́ ó wá fẹ́ lọlé ọkọ ní ìsopọ̀ tí wọ́n gbọ́dọ̀ pé o àwọn nìyẹn o wọ́n wá ń ka tí ọkọ ò mú wá ìyá ìyàwó sì ìyá ìyàwó sì ń lélẹ̀ àwọn ni wọ́n wà á mọ̀ sọ pé àwọn tí ọba pé forty one wọn kò débi níṣẹ́ tí wọn ò ṣe wọ́n fẹ́ máa jẹ àmọ́ ẹ̀jẹ̀ wọn ò jẹ ẹ̀jẹ̀ wọn ò jẹ ẹ ń la faradà láti tẹ̀lé òfin ọlọ́run mo ní kò ní bá wa lára mu ara arú tá à ń ṣe nìyẹn ó ń sẹ̀rìn sí kàkà ní àwọn tí wọ́n jẹ́ lẹ́yà ẹ gbàgbé pé a ìbálàgbọ̀ yìí làwọn ọmọ nìyẹn ń gbé wọn bí ẹ̀sìn ọlọ́run wọn rárá wọn ò dì láti tẹ̀ láti ọlọ́run bákan náà nínú òfin ọlọ́run ó ní bàbá sọ wípé ẹ wo àfa ọmọ yìí ẹyin jù mí ni ẹ mi tọ́jú ẹ̀ torí ẹ̀ mi ì gbà nkẹ́kẹ́ lórí ẹ̀ mo sì sọ fóònù náà pé kò gbọ́dọ̀ gba nkẹ́kẹ́ kò kọ́rẹ́ síbẹ̀. ṣẹ̀rẹ́ yìí fẹ́ jẹ́ bàbá ìyàwó ìyá ìyàwó ẹ̀yin lè mọ́ gbà nkẹ́kẹ́ torí pé níta ìwúlẹ̀ ń gbà yẹn náà àǹfààní. èyí fẹ́fẹ́ o àǹfààní àmọ́ kò ń sòfin. òfin tọ́lọ́ ni pé ìyàwó gbọ́dọ̀ gba lọ́wọ́ ọkọ rẹ̀ ọ̀rẹ́ yẹn ní kódà kan pé ẹ̀ á yẹjọ́ láàrin ara wa tẹ́bá débi tẹ́sí ẹjọ́ kí àwọn wá sọ pé ìṣẹ̀mọ̀ ìtí mo sáfẹ́ ni pé iṣẹ́ ṣe dáadáa sí ni mo yọ̀ǹda wọn èyí yọ̀ǹda ẹ̀ kò sínú tóbìnrin máa yọ̀ǹda ọkọ ẹ̀ ara òfin ni lẹ́rí bó ti jẹ́ pé òfin nígbà tá a fẹ́ fẹ́ra wa tá a bá fẹ́ kọ́ra wa òfin wà bẹ́ẹ̀ nínú abalabi tá a ti ń wò rárá ó kàn kẹrù ìyàwó ẹ̀jà síta tó bó ṣe kó wọlé nìyẹn òfin la fi kó wọlé òfin la fi kó jáde òfin eléyìí sì ní arábi tó jẹ́ pé ìfífẹ́ lè mọ ẹnfàsì lórí àwọn òfin tó já sí pé ìjọba ò a nídìí ìjọba ká tó ṣe execution àwọn òfin o fẹ́ kọ̀yàwó ẹ lẹ̀ nísìn ò nídìí ìjọba ń bẹ̀ òfin ọlọ́run ni wípé tó bá fẹ́ kọ̀yàwó rẹ lẹ̀ nígbà tó ti sú ọ ó wàá sọ fún pé lágbájá látòdì lọ mo kàn án ṣẹ̀ríà ní ìgbà tó fẹ́ sọ yẹn ó gbọ́dọ̀ jẹ́ pé nínú oṣù yẹn ẹ̀ sì lájọṣepọ̀ lónìí bá jẹ́ ọ̀nì two tẹ́ bá ti lájọṣepọ̀ lónìí tó sì yóò fi kanlẹ̀ o ò lè sọ gbólóhùn yẹn mọ́ tí wọ́n fẹ́ kọ́yàwó ẹ̀. orígbì ọba tó ṣe nǹkan oṣù ní ilé àjọṣepọ̀ tẹ́jọ́ ṣe ọ̀ wá ní sí ìsúnmọ́ nígbà yẹn kó tó wá sọ fún pé mo kàn ẹ́ tó bá ti wá kọ́ nígbà náà yóò wà lóṣù mẹ́ta nínú ilé oṣù mẹ́ta tó bá wà nínú ilé yẹn ìyàwó ni yóò máa jẹun tó bá ra jẹ wálé ó ra jẹ tó bá jẹ sásìkò tó mọ́ ra sọ fún wọn ó ra sọ fún wọn ẹjọ́ máa sùn lórí bẹ́ẹ̀dì kan náà ni o ṣùgbọ́n nǹkan tó gbọdọ̀ dà pọ̀ fún sùmẹ́tẹ̀ báyìí tẹ́ ẹ bá lo mẹ́ta yẹn tẹ́ ẹ jọ wà nulẹ̀ tó ń gba ẹ̀tọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó tó ń ṣe ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí ọkọ òun ti bẹ́ẹ̀ náà tẹ́lẹ̀ rẹ̀ wọ̀rọ̀ tóun náà bẹ̀bẹ̀ ìgbà yẹn ló tó di pé àlóòótọ́ àti òdodo ẹ̀ lè dé papọ̀ tó bá fi wá kẹ́rù rẹ̀ jáde ó lọ pé bí tẹ́ ẹ lọ yìí tó bá fi kẹ́rù rẹ̀ jáde ní oṣù lẹ́yìn oṣù kẹta yẹn tẹ́ ẹ bá fẹ́ fẹ́ra padà ẹ̀ tún yí gìsòdì ìyàwó tuntun ni yóò jẹ́ prósẹ́sì ìdí bẹ́ẹ̀ ti ṣe tàkọ́kọ́ bẹ́ẹ̀ ló ṣe máa lọ yóò gba owó orí táwọn fámìlì ẹ̀ bá sọ pé tọ̀ owó tó lọ kó nǹkan dáná wá òkun lọ. tó bá pẹ́ ẹ̀ta tẹ́ǹtì yẹn náà ẹ̀ tó tó ta náà ni. alákọ̀ọ́kọ́ nìyẹn ṣùgbọ́n tó bá jẹ́ pé kò bá sì kó jáde nílé láàrin oṣù mẹ́ta yẹn tí wọ́n fi sán tàbí ẹ̀yin méjèèjì náà lẹ bára yín sọ̀rọ̀ lọ́kàn wá rọ̀ ẹ bùkátà sí kẹ tó yìí dìrì so ṣùgbọ́n o ti kọ ìyàwó ẹ̀ lákọ̀ọ́kọ́ bá wọn. tó bá wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́lẹ́ẹ̀kejì jẹ́rí tí ó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́lẹ́ẹ̀kẹta ẹ lè fẹ́ra mọ́. ló jẹ́ pé nínú gbólóhùn tó yẹ káwọn ọkùnrin ó sọ nínú òfin ẹ̀sìn mo ti kọ́ ọ́ ìfẹ́ ọmọ kò sí àkànṣeré o ẹlòmíì ti wí ní ìsìn ó lé lọ́gọ́rùn-ún gbà mẹ́ta sì ló láǹfààní lọ́dọ̀ obìnrin ẹyọ kan gbólóhùn yẹn kì í ṣe gbólóhùn téèyàn mọ́ pé inú ní bí mi inú burúkú ò gbọ́dọ̀ bí ọ sọ ṣẹ́ni tó bá ti wá dé lẹ́ẹ̀kẹta yẹn ẹ lè fẹ́ra mọ́ ìtẹ́ ẹ fi lè fẹ́ra obìnrin yìí gbọ́dọ̀ lọ́kọ bí tí èsè wípé wọ́n plan ẹ̀ pé ẹ̀kàn sáwẹ̀dẹ̀ kan ká sàtàn tó sáàtì náà kọ̀ láwọn kò gbọ́dọ̀ jẹ́ plan yóò fẹ́ ọkọ mi honorably wọ́n bá wá eventually kọra wọn padà ìgbà ẹ ló tó dẹ ẹ ló tó di ẹ tí wọ́n lè lọ dẹnu kọ́ tó bá tó wá dẹnu kọ́ padà ẹ tó yí gìṣó náà ni. mo máa fún àwọn kan wọ́n kọ ìyàwó lẹ́yìn ìgbà tí wọ́n ti bímọ tán obìnrin wa lọ́kọ míì bóyá obìnrin kan síbẹ̀ bóyá lẹ́yìn bí ọdún kẹrin àbí karùn-ún ọwọ́ akọkàn yẹn náà ìgbà tí wọ́n fẹ́ tún yìí so mo mọ̀ kí wọ́n pa màálù ìmọ̀ mo mọ̀ kí wọ́n pa màálù wà fún ọyọ kan àbí méjì wọ́n so wọ́n ṣe dáadáa ní òfin ọlọ́run nìyẹn kò gbọ́dọ̀ mọ́ ìbẹ́ẹ̀ lọ́dọ̀ tó jẹ́ àfa àfa wa ni mo pè é nínú abala òfin ọlọ́run ni bá a ṣe bára wa lò níbi tó ní ṣe pẹ̀lú ìgbéyàwó ó nìyẹn níbi tó ní ṣe pẹ̀lú káràkátà gbogbo tó bá ní ṣe pẹ̀lú rìbá a gbọ́dọ̀ yàgò islam ẹ̀ kọ́ ìdíkà ṣe business àbákò ẹ̀ kọ́ ìdí rìbá nínú business wọ́n lọ́ni wàlá túbùtì wàlá ta'kulu amwalakum bainakum bil batil ẹ má jẹ owó ara yín lọ́nà tí ó dáa nínú tí islam islam ò fi àlàsí ká jèrè lórí ọjà kò fa àlàsí ṣùgbọ́n islam sọ wípé tó bá fẹ́ jèrè tó fẹ́ pọ̀ jù mọ́jì ó jẹ́ lára ọmọ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí. jẹ́rí àwọn kiriyó àwọn máa ń lo kinní yẹn. tẹ bá lọ sí èyí tó dá mi lójú jù ní hospital àwọn catholic. jẹ́rí tẹ bá ti wà síbẹ̀ tẹ borí bẹ́ẹ̀ ṣe borí yìí. charges yín ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ló tẹ̀sán ọlọ́run jẹ́ ànábì ní ọwọ́ ẹ̀ńkọ́rẹ́jì wa pé táwọn àwa gan ni ká ṣe tẹ bá ń ta ọjà ní fifty thousand tọmọ ìyá yín bá dé tó bá jẹ́ pé lórí fifty thousand yẹn èrè ten thousand ló wà ẹ̀ta fọmọ ìyá yín ní forty eight ẹ̀ta fún ní forty five kẹ́mi wá sọ pé torí pé o jẹ́ mùsùlùmí mo fi ta fún ọ. ṣùgbọ́n àwọn èèyàn máa ń lo kínní lọ́nà lọ́nà ìjàmbá ó kanlẹ̀ ti jẹ ojú ó ti jèrè tán lára rẹ̀ gan ó tún ti jẹ ní gan ó tún wá pé torí pé ẹjẹ́ lẹ́yà gan ni téèyàn bá ń ṣẹ̀sìn yóò mọ̀ pé òun ṣẹ̀sìn abala òfin ẹ̀sìn lábala eléyìí ah, kò sásìkò tó pọ̀ ẹ jẹ́ kí n lọ síbi ìjìyà bá ṣe ṣe lárúkọ pẹ̀lú à nínú òfin ah, òfin ọlọ́run kí n tó bọ́ síbi ìjìyà onímọ̀fẹ́ torí òfin ọlọ́run lẹ́ni ká sọ̀rọ̀ nípa rẹ̀ òṣèré àlọ́ nígbà tí a parí secondary school àwa tó lọ lékeu àwa lọ lékeu as a science student mo kọ́kọ́ choose láti ṣe medicine but mo wù fit ọlọ́run fi ṣe kòǹgẹ́ mo wá sí engineering alárògbé ó lè ṣe jẹ́ engineer ó sì já àfa kí lèèyàn lè ṣe tó fi jẹ́ pé èèyàn á lè combine láàrin ìwé àti ìmọ̀ kéwù yìí mo wá òfin jẹ́ kí n lọ ṣe law mo ṣe tún wá lọ ṣe government literature àtúnwà ẹ̀sìn kan mo wá wọ Bayero University of Kano àwọlé fún law bùkátà kan gbé mi kúrò ń bẹ lẹ́yìn ọdún kan àbọ̀ mi ò parí law ṣùgbọ́n ó wù mí gẹ̀ẹ́ torí pé mo rí ètò ètò fi hàn sí mi ni pé ah, àwọn èèyàn mọ̀ nípa ṣẹ̀ríà bẹ́ẹ̀ ni bàbá àgbà láyé gbà mí nígbà tó ń bẹ láyé wọ́n mọ dá wákàtí wọ́n ní jìbì àyè gbà mí níbàdàn bíi àwọn ọ̀rùn kan bàbá yẹn gbà mí níbàdàn ní ráìdì akẹ́dẹ̀mí ní wòròdì wẹ́mà wẹ́mà bàbá ò ní jìbìtì jìbìtì ò jẹ́ kán lè sọ fún wa níbi tí ibi ibi tí o jẹ lè sọ fún wa àwọn àpá àtọmọdé wo tá a tó máa ṣẹ̀rí à ibi tí ibi ibi tí. torí owó táwọn èèyàn fẹ́ gbà lọ́wọ́ àwọn alájà torí owó tó fẹ́ gbà lọ́wọ́ àwọn ìsìláàmù dìín wọn ní sòdodo ọ̀rọ̀ ẹ̀sìn fún wọn. àwọn àpá àlùlò sẹ̀mí bẹ́ẹ̀ fà tí ò bá jẹ́ bẹ́ẹ̀ àwa kọ́kọ́ la kí o gbogbo sẹ́ ń gbọ́ yìí lálàyé tí mò ń ṣe yìí kò yẹ kọ́yẹ́ pẹ́nu wa lẹ́sìn kọ́kọ́ máa gbọ́ àwọn tó kéwú ṣáájú ti wa kí ló tàn sọ̀rọ̀ ilé ìfún ó fi hàn pé íńtẹ́sì wọn ò tàn èyí ládẹ bí ń sọ fún gbogbo ẹ̀yin ìyá wa pé ẹ ṣe tán lọ́hùn yìí ẹ ṣe dáadáa àmọ́ ó ṣe ní láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá nígbà tó bá já sí wípé àwọn ọmọ wọn tí wọ́n bá jù wọn lọ níbi ẹ̀sìn inú wọn yìí wá dùn sí àdúrà àwọn ló sì gbà orí wọn sọ fún ọlọ́run gbogbo ń tá a bá rí kájà jẹ́ kí tọmọ ojú ti wà lọ. Thank you ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ máa ń jà fà níjà wọ́n sẹ́ pé òṣòbí tí ó sọ pé ṣùgbọ́n òkú ṣẹlẹ̀ pé alifad defense ló fẹ́ kó lọ. òun náà sàmọ́ sí gbogbo ẹ̀ yóò sàmọ́ sí gbogbo ẹ̀ yóò sàmọ́ sí gbogbo ẹ̀ òun sàgbọ́dọ̀ mọ́ sí kẹ́kẹ́ yóò wá jà náà yóò wá jà fà. ó pọ̀ dáadáa nínú àwọn àfà torí pé kò sọ́mọ tí máa ń mọ̀wé tí máa ń mọ̀ kéwú tí wọ́n wá sọ pé ẹ̀jẹ̀ àlọ́ ọmọ tí ò bá rẹni tí ó tàn àbọ̀mọ tí wọ́n kọ́ sùn tí ó mọ̀wé ilé ẹ̀mú náà ọ̀dọ̀ àfa táwọn afa bá wá ṣe wàhálà tán tó bá dọbẹ̀ ẹ̀yin ò tún wá máa wò wọ́n wípé wọ́n ń ṣe báyìí wọ́n ń ṣe báyìí so àwọn náà ti pass through àwọn kankan mo ń rẹ yín tẹ bímọ ẹ̀yin òbí ẹ jẹ́ ẹ jẹ́ káwọn ọmọ yín ẹ jẹ́ wọn ó ṣẹ̀sìn tẹ̀rí níjọ́ òun ó difficult lóòótọ́ téèyàn bá sẹ̀sìn wọ́n ò mọ̀ wéèvẹ̀ wọ́n ò mọ̀ wéèvẹ̀ wọ́n ò mọ̀ ní gbogbo nǹkan tó dáa wọ́n mọ̀ gbèrú ọ̀rọ̀ ti kú báwọn àjànàkú Islam ti kú ní mo rí kinní kan fìrí tá a bá sọ pé ní láàrí tá a bá láàrin rìn ká sọ pé ni láàrí tẹ̀rí lọ́yọ̀ ṣe tiwa yìí ní tí ẹ̀ nífẹ̀ẹ́ believe a ní ẹlẹ́yà tó jẹ́ adájọ́ wàtákùlá àmọ́ sàtọ̀ àtọ̀ ẹlẹ́yà tó dájá ẹ̀ lè mọ̀ tó bá ti wà ní ilé ẹjọ́ yóò sì ju rẹ̀ lẹ́yà rí tó bá ti wọnú ọ́fíìsì tẹ́ bá wọnú ọ́fíìsì bá ẹ̀ lè rójú ẹ̀ àfi tẹ́ bá jóbìnrin ẹgbẹ́ rẹ̀ lóko bó ṣe mọ lásìkò yìí nìyẹn a rí àwọn ẹlẹ́yà tó ti jẹ́ títà ní primary school so kí ló tún wá kù àti rí àwọn dókítọ̀ àti rí lọ́yà ẹjẹ́ àwọn ọmọ yóò sẹ̀sìn ẹ̀ ní sẹ̀sìn òfin ọlọ́run ká má débi rìbá o mo fẹ́ sọ̀rọ̀ lórí rìbá yẹn tí wọ́n mẹ́nu bà yẹn ṣe rí inú alukur'an lọ́n ti sọ ẹ tí mo sọ pé kur'an ní sọ́ọ̀sì gbogbo ẹ̀ àtà ọ̀rọ̀ nìka tí mo sọ yẹn ọ̀rọ̀ tọ̀ láti yẹn ó wà ní sọ́ọ̀tì lè bá kọ́rọ̀ o tí má kàn tẹnubọ àyà nísìnyí ó dídí ọ̀rọ̀ ní ọkàn kan tí à ń bà kékeré but máa sọ ti rìbá torí pé gbajúmọ̀ púpọ̀ jù láàrin wa ọlọ́run bá ní jẹ́ mọ́ hápù náà wò ríbà wọ́n yóò rí sọ̀dà kan ọlọ́run ní gbogbo ń tẹ́ ẹ bá fi ní sàrà màá bá yín fi pamọ́ ìmọ̀ rèé fún yín ẹ̀ ń bọ̀ wá bá lọ́dọ̀ mi ṣùgbọ́n gbogbo ń tẹ́ ẹ bá kójọ lójú ọ̀nà rìbá láàláàrì láàlá ẹ̀yin àgbàlagbà lọ́sọ́kè láàlá bá lọ sókè pẹ̀lú parapọ̀ ẹ̀rí táwọn náà ò bá ní yalábò sí lọ́dọ̀ ara wa gbogbo àwọn tá a mọ̀ tó jẹ́ pé ní tí wọ́n fi ń jẹ́ èèyàn alájẹsẹ́kù ní tí wọ́n fi ń jẹ́ èèyàn gbà nínú ẹgbẹ́ eléyìí fi ọ̀rẹ́ eléyìí máa fi dídá wọn lọ́ fi ń yíra wọn. Thank you lónìí kò sí ìtọ́ sí ìfẹ́ ìjọba kẹ̀kẹ́ o àbúdá lórí ìwé dáńgbà kẹ̀kẹ́. láàrin àlọ́wọ́ ìgbà olóńgbò ìgbà tó lọ ó ń lọ pẹ́ pẹ́ pẹ́ ayé àìsí ẹ̀rọ púpọ̀ bẹ́ẹ̀ tó ṣe bí ẹnìkan tó ráwọn ọmọ rẹ̀ ní Amẹ́ríkà ní bẹ́ẹ̀ Amẹ́ríkà ní bẹ́ẹ̀ ìgbà owó tó ti yọra owó náà wọ̀nyẹn ọmọ yẹn ó kàn dá lẹ́gbẹ̀ẹ́ títí pé African material. Sẹ̀mọ̀tì mo tẹ́yìn ọ̀nà tó tọ́ lọ ní American University. Gbogbo iṣẹ́ lábọ̀ ìbáṣepọ̀ ní Nàìjíríà. Èyí gánmọ̀ ẹnì kan fọ́ bóyá pé òun pàdé ìbẹ̀rẹ̀ kan. Òun gbọ́ tí wọ́n ń ṣàwọn wípé ẹ̀rí owó ìwà. قل يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أو تحاسبوا اجزم الربا owó rìbá rẹ̀ lẹ́yìn tó bá gbẹ̀yàn ló kì báyìí kí wọ́n máa ń ní ọjọ́ ìlú ìwà dúró. Mo sì fẹ́ láàárín yín tẹ́mọ̀ fún wọn láìwọ́ sọ ni. Ṣé báyìí ni mo fi bẹ̀rẹ̀ bísínẹ́sì mi? Ọlọ́run dẹ̀ kì í kó mọ sí rìbá yìí. Ṣẹ́rí ní abala ti jìyà èyí tó máa ń kẹ́kẹ́ èyí tó máa ń sọ fún wa púpọ̀ ìlú ìṣẹ̀rí àná àwọn ní bá jalè wọ́n gbé lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́n gbé lọ́wọ́ ṣùgbọ́n kan tó àrá sí gbígbé lọ́wọ́ ńkọ́ in fact tẹ́ ẹ bá farabalẹ̀ dáadáa níbi ìṣẹ̀rí à ẹ yóò máa dàbẹ́ pé ìṣẹ̀rí àtúntò ọ̀fẹ́ tó kò fẹ́ tó wọ́n ṣe nǹkan sáfẹ́ nìkan kan lọ because ó ní nǹkan tí èèyàn ó jì kí wọ́n tó gé lọ́wọ́ ó tí ó jẹ́ ìsìnkú tí èèyàn bá jí náà máa ń gbé lọ́wọ́ ó léye tí ó jẹ́ májèmú alákọ̀ọ́kọ́ nìyẹn májèmú ẹlẹ́kejì ni wípé ó gbọ́dọ̀ já sí pé nǹkan tó jí yẹn ó wà well kept wọ́n tọ́jú ẹ̀ dáadáa igi ẹ̀ lè gé èèyàn lọ́wọ́ torí kókó bàtà lẹ́nu ọ̀nà mọ́sálásí bàtà tẹ́ ẹ bọ́sẹ̀dẹ̀ mọ́sálásí ẹ̀ tọ́jú ẹ̀ náà ṣùgbọ́n ẹ má bínú o torí wọ́n sọ pé ọjọ́ pọ́n wọn dání ẹ eh, ó lé ẹ eh, eh, àwọn ọ̀já bó lè wí wọ́n lè di olóhùn kan sí òdá rárá. wípé sẹ̀rí à fẹ́ protect ìjìyà ẹ̀ náà. olùfà tó yẹ pé ẹ gbọ́dọ̀ keep nǹkan yẹn dáadáa nǹkan tí wọ́n bá jú tí ò bá wà wẹ́sẹ̀ tí sẹ̀rí ọ̀bá fi ẹ̀ tí ọ̀rẹ́ bá lọ pé ibi ẹ̀ tọ́jú ẹ̀ ẹni yẹn wọ́n lè bá wí òkùn àlejò lọ́wọ́. ó di mélòó ó di méjì ó tó kù kan á wo ẹnu rẹ̀ dáadáa ṣé kìí ṣe kébi ń pa. ṣé gbogbo eléyìí wà lẹ́wọ̀n sọ fún wa o ìdí ti tẹ̀sán pé ah ó kì lọ́wọ́ àwọn kì lọ́wọ́ ó kì lọ́wọ́ ó kì. ẹni tó bá ṣe ṣìnà òun lẹ́kọ̀ọ́ pa tó bá jábílẹ̀ kan ṣẹ̀rí òfin ọlọ́run nìyẹn òfin yẹn dẹ̀ ní ó lè le ṣùgbọ́n ntọ́nà òun fẹ́ di ó mọ̀ inú tọ́lọ̀ fẹ́ dí ó ní sí Yorùbá sọ wípé agbolé tó bá tòrò ọlọ́run ọ̀fẹ́ kọ́ máa lé ẹ̀sìn rárá ọlọ́run ọba ọ̀fẹ́ kọ́ máa lè kó ẹ̀sìn nínú ṣẹ̀ríà torí pé kí a má bàa kó sínú wàhálà ládùúgbò wa ká má bàa kó sínú ìdààmú ládùúgbò wa ọlọ́run ẹbí náà gbọ́ gbogbo tó bá lè kíkọ́ máa lè ó tẹ̀yọ̀ ládùúgbò mi kan ọlọ́wà ni ẹni ó bá ṣe ìsìnà jọ̀gbọ́n tó dáa náà kóbìnrin ó wà lé ọkọ kó tó máa yà lé. kódà ká a fi ṣèṣe pé àwa jẹ́ inú jẹ́ pé àwa táwa jẹ́ mùsùlùmí àwa tá a jẹ́ Yorùbá àwa là wọ́ àfiṣèṣe Islam jù. torí nínú àṣà Yorùbá náà wòye kọ́kọ́ kẹ́tọ́ máa lè kò sí nínú wà tó dáa nílùú àfà yorùbá gan àmọ́ ṣìran mi nínú tí mo gbọ́ pa àwọn yìí mo ní pé yóò bá dẹ̀ sí ìdánlọ́gbọ̀n tó bá ti wà lọ́mọdé kò sí tí ò lè ṣe àṣà tí wọ́n lọ eré ilé máa gbé ìtàn náà máa gbé ìdílé máa gbé àmọ́ tó bá fi lọ́kàn kò tó bẹ́ẹ̀ mọ́ nínú àṣà yìí mo dànù islam wa ni a tó wà lópeke a tó wà lábílẹ̀ kan ò gbọ́dọ̀ sí àgbẹ̀ Mm. torí pé ìsìláàmù fẹ́ kádùúgbò wa tòrò ìsìláàmù fẹ́ kílè wa tòrò ó wá gbé ìjìyà tó le kalẹ̀ tí ìjìyà ò bá dẹ̀ le àwọn èèyàn níye dẹ́sìn torí ẹ̀ ló jẹ́ pé gbogbo ẹ tó bá wà nàìjíríà tí ò ṣe sì náà ládàá tí ó gbà lọ́dọ̀ ọlọ́run ó lè ju tọmọ sáúdí lọ. torí ọ̀dọ́ wa ní ìsìn àwa kò sẹ́ni tí ó jẹ wáyà tá a bá ṣe. lẹ́jọ́ nìyẹn ti ẹ̀rọ kábùkù ẹwà ẹ bá ti sùn náà tó bá yàlè yìí dọ̀hùn ọwọ́ táwọn ẹ̀kẹ́ alábòsí alágbèrè ó ti tó lábùkù níjọ́ ẹ dákọ̀tà ní tó ń rí àgbèrè wọn níbi. ó ti advance débi wípé bó ti ń lọ nìyẹn àṣà tó ń kálukú ń gbà pé bó ti ń lọ ní ayé ń serú ẹ̀ kó tó di pé wọ́n fìyà àgbèrè èèyàn ẹ máa wo tó wá ṣáájú ẹ kó tó di pé wọ́n gbìyànjú lọ́wọ́ bó ka àwọn kan ṣáájú. alákọ̀ọ́kọ́ mẹ́ o ní pé a gbọ́dọ̀ rí kókó pé wọ́n ṣàgbèrè ọ̀nà mẹ́ta ni mo ń gbà fẹ́lẹ̀ àkọ́kọ́ kó bèrè fúnra rẹ̀ gẹ́gẹ́ àbọ́kùnrin tó ṣàgbèrè kó wá jẹ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà nígbà ayé àdé bí gbé ìyà líle wọn lórí wọn wá jẹ́wọ́ fúnra wọn ọ̀nà kejì ni wípé kọ́kọ́ wá mú oyún tí ń bẹ ní ìyàwó mi yìí òbí kan ṣùgbọ́n. tàbí káwọn bàbá mú wá pé ọmọ wa yìí àáfà fọkọ àmárípò lóyún. ọ̀nà tí wọ́n gbà mọ̀ pé lágbájá ṣàgbèrè ó di mélòó. ẹlẹ́ẹ̀kẹta òun ni kí káka wọn níbi tí wọ́n ti ń ṣe. wàhálà mi hàn. torí pé tí a bá sọ pé ètò wá sí wọn nìkan ló kà wọn. kódà nínú abẹ́ ṣẹ̀ríà tó bá kí wọn nìkan ló bá rí wọn ó kalẹ̀ gbọ́dọ̀ sọ torí tó o bá sọ táwọn méjì bá sọ pé irọ́ ló ń pa irọ́ ló ń pa irọ́ ló ń pa wọ́n ó wàá sọ fún ọ wípé àfikún mú púrùfù wa tó o bá fi rí púrùfù ìwọ ló jìyà ẹgbẹ́ ayé tutù ni nínú sẹ̀ríà sẹ́rí nínú òfin sẹ̀ríà nínú sẹ̀ríà dáadé à ń fi ìfẹ́ síra wa kọ́lọ́ dákòjọ́ kó tún wa ṣe tọ́pẹ́pẹ́lẹ̀ ṣẹ̀rí àdó kó o kàn pé obìnrin kan ní alágbèrè èébú yẹn tó bá gbé lọ sí ilé ẹjọ́ káníbi tí ṣẹ̀rí àti tẹ̀tẹ̀ múlẹ̀ pé ó pè mí lálágbèrè tó bá sù rẹ pé alágbèrè ni ọ tó o bá fi rí púrúfù pé ó ń ṣe àgbèrè lóòótọ́ ẹgbàá eighty ló wà ẹgbàá eighty tá a bá fẹ́ ka èèyàn mẹ́rin ló gbọ́dọ̀ jẹ́ èèyàn mẹ́rin tí o gbọ́dọ̀ ká tó lágbájá àti tàbọ̀dọ̀ wọ́n ti sì ná mẹ́rẹ̀ẹ̀rin wọn yìí wọ́n gbọ́dọ̀ rí wípé kálàmù nínú gòtàdá ó wà papọ̀ báyìí ẹnì kejì gbọ́dọ̀ rí dáadáa ẹnì kejì láì dáùjì tẹ́ẹ̀rí tí ọ̀rẹ́ ẹ̀rí bá jáde tán bá ní wọ́n gbé jọ sí ilé ẹjọ́ ṣẹ̀ríà tẹ́ẹ̀lì kan bá ti rẹ́ ìjọ ṣẹlẹ̀ wípé èmi ò mo rí wọn náà ṣùgbọ́n èmi à àwọn mẹ́rẹ̀ẹ̀rin dára tó ẹwo tó wà níbi ìṣẹ̀yà èyí tí màá fi wá parí ẹ̀ka tó máa béèrè béèrè ó ní ìjìyà ẹni tó bá pààyàn ọ̀nà mẹ́ta náà tó ṣe kéèyàn mọ̀ mọ̀ pààyàn mo ṣe ń lè kalẹ̀ lóṣù wa ní sọ́tò àlùfà kéèyàn ṣe ìpààyàn àti kó dàbí ẹni pé èèyàn mọ̀ mọ̀ kílé tí wọ́n fi ń pè báyẹn gan kílé tí wọ́n fi ń pè báyẹn tẹ́ ọ̀pẹ méjì rẹ̀ kẹ́kọ̀ọ́ sí ó mọ̀ mọ̀ ó ṣe sì wọ́n tún wá mú kan láàrin pé ó jọ bí ẹni pé ó mọ̀ mọ̀ kì í ṣe pé ó mọ̀ mọ̀ àmọ́ jọ bí ẹni pé ó mọ̀ mọ̀ ẹ̀tọ́ mẹ́ta ló wà ńbẹ̀ téèyàn bá mọ̀ mọ̀ pààyàn ẹ̀tọ́ ọ̀tọ̀ náà bá tó ní ẹ̀ gbọ́dọ̀ gba ẹ̀ lú ẹ̀tọ́ ọ̀tọ̀ náà ẹ̀ gbọ́dọ̀ pààyàn kódà nínú òfin ọlọ́run mọ́ fara lé wa o gbogbo tí máa ń sí èèyàn èèyàn máa ronú kóun kù láyé ọlọ́mọ fi ṣe wá nínú òfin ṣẹ̀ríà èèyàn gbọ́dọ̀ gba ẹ̀mí tara ti ẹ̀gbẹ̀tẹ̀ tó jẹ́ pé recently ẹnìkan sọ pé ẹnìkan jẹun ní two million àwọn sì jọ sọ̀rọ̀ bí aago mẹ́wàá alẹ́ owó yìí ò sọ pé yóò pẹ̀ tó báyìí bóyá bí àwẹ̀ kújọ́ mẹ́rin àbí mẹ́rin márùn-ún ó sì dàárọ̀ wọ́n dẹ̀ pépé lágbẹ́já tó kú. kí ló wá pa àjọsọ̀ lálẹ́ àná ó mu sniper ó mu sniper kò sí tí máa ń séèyàn séèyàn máa ń gba ẹ̀mí ara rẹ̀ torí ẹ̀mí yẹn ó wà lọ́dọ̀ wa lóòótọ́ ṣùgbọ́n àkọlà ni ìgbà tí ọba tó ní bá fẹ́ gbà ni yóò gbà á ẹnìkankan ò sì lè gba tẹnìkankan òye wọ nínú òfin ṣẹ̀rí àkéèyàn gba ẹ̀mí ara tiẹ̀ á ń bọ̀ sí bọ̀sí kó gba ẹ̀mí ara ẹ̀ lò. òtẹ́yìn bá wà máa mọ́ pààyàn anafsu bin nafsi ẹ̀mí fún ẹ̀mí ẹ̀mí á fi dí ẹ̀mí ṣẹ̀rí tí ò bá rí bẹ́ẹ̀ bó ṣe ń ṣẹlẹ̀ yìí náà ni yóò máa ṣẹlẹ̀ èyí tó go viral lẹ́nu tó mẹ́ta yìí ọmọkùnrin tó pààyàn ní Ìlọrin. Ramani Alápàtà. Ramani Alápàtà wọ́n ń ṣẹjọ́ rẹ̀ lọ́wọ́. Kí ló fà á tó fi lè máa ṣẹjọ́ rẹ̀? Ó ti lóun ló ń pa. Kí ló tún kù? Ṣùgbọ́n níbi tí wọ́n ti ń ṣẹjọ́ yẹn nísìnyí, ọ̀rọ̀ ó bẹ̀yìn lọ, yóò tún padà ṣẹ̀ ní lẹ́ni tó ti lẹ́tọ̀ọ́ sí kó kúrò láyé. Anáfsùbí náà ṣe ẹ̀mí fẹ́mi ṣe rí ọlọ́ọ̀ba ìdájọ́ tọ́lọ́ọ̀ba nìyẹn ṣùgbọ́n tí àwọn fámílì ọmọ tó pa yẹn bá sọ wípé ọlọ́run ní pé tàbí fídíyàtọ̀n mọ́sálàmà ilà ahli díyà owó ọ̀yà ẹ̀mí aṣọ nǹkan nù níbi ṣẹ̀ríà níbi ṣẹ̀ríà aṣọ nǹkan tó pọ̀ nù owó ọ̀yà ẹ̀mí èló ni ta ló mọ dam gbígbọ́ wọ́n ó yẹ confam owó ọ̀yà owó ọ̀yà ẹ̀mí tó bá mọ̀ mọ̀ pa àwa fámìlì ẹni tí wọ́n parí pé ẹ mọ̀ wulẹ̀ pa torí pé ẹ pa ìjìyà tó fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run hmm. ṣùgbọ́n àwa fẹ́ gba díyà lórí ọmọ ìyá wa tó pa díyà yẹn ni ràkúnmí hundred ràkúnmí hundred nínú sẹ̀ríà tó bá yẹ pé jẹ́ bá ti mẹ́nìkan tó bá pààyàn yóò sanwó ràkúnmí hundred fún yín ẹlòmíì gómìnà náà bẹ́ẹ̀ náà tí wọ́n pa fámílì o ẹ máa yẹ kí ràkúnmí hundred máa jẹ ni. Hmm? six hundred and six half a billion half a billion half a billion six hundred and six million nine hundred and six thousand ẹwà dúró owó tó jẹ́. bẹ́ẹ̀ ni tí wọ́n bá pa náà ń kọ́ àǹfààní wò lẹ́sìn ń bẹ̀ àfẹ́tẹ̀ ẹ bá gbowó ẹ̀ mọ̀ sáyé yín lọ. yes òun ti kú ó ti bá tẹ̀ lọ àbí tí wọ́n bá tó wá pa òun náà kí la gé ṣẹ̀rí àfáàyè bẹ́ẹ̀ lẹ̀ pé ẹ má wulẹ̀ pa owó ọ̀yà ní kẹ́ ẹ bá wa gbà lọ́wọ́ ẹ̀. tẹ bá sì ní kí wọ́n lọ pa náà wọ́n lọ pa ni ẹ wo àǹfààní tó wà ń bẹ̀ nínú ṣẹ̀rí à téèyàn bá gé ẹwọ ìka yìí ẹni pé ìlà mẹ́ta ló wà ń bẹ̀ téèyàn bá gé ìka yìí níbi ìlà ẹyọ kan làbọ́mí síríà ní àfòrò clear ni a tó bá jẹ́ pé méjì ni ràkúnmí èlò nìyẹn méje tó bá jẹ́ sí pé odidi ìka yìí ló bá gé ràkúnmí mẹ́wàá ràkúnmí kìíní mẹ́wàá dáhùn. sọ́nà ń protect ẹ̀mí wa bí ó protect ẹ̀mí wa àwa la protect ẹ̀mí ara wa lèmọ èèyàn fi chief ju lọ èèyàn ó chief ju lọ yes èlú wọ́n torí èèyàn òkè ah. pé báyá pé irọ́ náà pa àmì ah, irọ́ ni irọ́ ni kò jù báyẹn lọ torí pé tí wọ́n bá tàrí owó kò sí tẹ́lẹ̀ rìdí kò sí ètò lè kò sí ègbóyàn orí màálù téèyàn ò bá tà èèyàn lè bú yẹn náà orí màálù wọn jorí èèyàn lọ torí bẹ́ẹ̀ òfin ọlọ́run tí wọ́n ń gbé táwọn tí ò ń ṣe mùsùlùmí ń bá wa fà sílẹ̀ tí àwa náà fúnra wa táwa náà ń gbẹnu ń gbẹkúgbẹ látàrí àìmọ̀tán wa pé à èwo náà lòfin kankankan èwo fúnlélé kò sí kẹ́kẹ́ tó wà fẹ́ tẹ̀ anybody tí wọ́n bá ní wọ́n fẹ́ mọ́ lo ṣẹ̀rí àlọ́yọ̀ state lóṣù in fact kò lè ju àwọn ibì kan wà tí wọ́n lè rìn dé bẹ́ẹ̀ ni tẹ̀rí àwọn ibi tí wọ́n kẹ́sì ẹ̀yọ̀ǹda rẹ̀ fún wa náà àwọn ibi tó lè dé ebi wọ́n lò ní haúsá àwọn náà ò rí ṣe tán ṣùgbọ́n gbogbo tó bá ti ní ṣe pẹ̀lú Islam èsè yóò fẹ́ gbọ́ ẹnu àwa àti iná wa gbé orin rẹ̀ sí àwa là ń kọ́ jáde gbogbo nǹkan pátápátá òun ni wọ́n fi ń bákìrẹ́ láti àwọn àtàjẹ́ mùsùlùmí ní skul nísìn àwọn ọmọ wa ò fíì láti wọ ìjà òun ní missionary skul kan missionary tí kò sí islamic skul ni tọmọ tó bá fẹ́ wọ èyí táwọn catholic mọ́ wọ̀ yẹn tí wọ́n ṣe léèwọ̀ fún wọn bọ̀ kí ló dé tó jẹ́ pé àwa nìkan ni ìwé gbogbo tó bá ní ṣe pẹ̀lú islam wọn fẹ́ rí wọn fẹ́ gbọ́ ṣùgbọ́n tí ọlọ́run bá tọ́jú ọkọ̀ àdìwà mọ́kàrú wà mọ́kàrú lọ́ọ̀hún wọ́n lọ́ọ̀hún kẹ́rù lè máa kiri àwa ní káwa ọ̀sì náà ṣe rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan láàmì rí ṣe ṣùgbọ́n tá a jábọ̀ rẹ̀ wájú ọlọ́run nínú tá a ní rí ṣe tá a jábọ̀ rẹ̀ wájú ọlọ́run ní ṣẹ̀rí àwa a lè má rí ṣe ṣùgbọ́n náà bó bu wa lè rí ìtẹ́ ń fẹnu yín sọ nípa òfin ọlọ́run ba lórí lẹ̀ ẹ̀rùjọ rẹ̀ wájú ọlọ́run tẹ́ ẹ bá wà nípò kẹ́ ẹ lò olórí ẹbí lẹ jẹ́ á ah! nínú òfin ọlọ́run ba tó ń àfẹ́ tiwa tá sì rí ṣe kò dẹ̀ ní ṣe pẹ̀lú ìjọba òfin ká pín àwọn ìyá wa yìí sì náà ni bẹ́ẹ̀ ni onípẹ́tẹ́ bá ti wá nílé oníyàwó méjì mẹ́ta ara tí ò fẹ́kẹ́ pé mítẹ́ ẹ̀fẹ́ fẹ́ẹ́jì náà rí pé gbogbo tọkọ ní ó lè jẹ́ kí ó nìta bí ìwà mọ̀ bọ́rọ̀ Yorùbá ti máa ń ya ìmúlẹ̀ fún yẹn ẹ̀yin náà lè sọ pé jogúnjogún ò tẹni fi ogún gbè ogún náà lẹ́ẹ̀fẹ́ kí wọ́n pín pẹ̀lú bọ́lọ́n pín nínú alukoran surat nisa ọlọ́run ti pín gbogbo wálẹ̀ òun ló dẹ̀ ẹ́ òun ló tó pín ẹ lè pín goyin náà kò sẹ́ni tó lè pín go ẹ̀ ó wà kọ́mọ sẹ́ńsìkà ìdíṣà ti lè pín goyin ni pé sẹ́ṣù ọ̀pẹ́yìn lẹ́ẹ̀kọ̀ọ̀kan sẹ́yìn lọ́kàn rí ẹ̀ mọ̀ bóyá yìí ló kàn náà àmọ́ ṣàdúrà lóòótọ́ kẹ́lẹ́ yẹn mọ́ ṣáájú àbí ṣùgbọ́n ọlọ́run ló mẹ́ tó kàn so definitely ṣùgbọ́n ọlọ́run ọba tó mẹ́ tó kàn yẹn ló sọ pé ogun bẹ́ẹ̀ ṣe pèrè nínú Al-Kùránì ogun pínpín ẹ̀yìn ya wa inú tó yẹ káwọn afá sọ fún wa Islam dé ọlọ́run bá di sẹ́yìn lẹ́sàn rẹ̀ àkórí ọ̀rọ̀ tẹ́ mú wáyé is eye opener fún gbogbo àwa tá a sẹ́kù náà bóyá ní mọ́sálásí wa àbí láǹfààní tá a bá ti ní àǹfààní pé káwọn èèyàn wá bá a sọ̀rọ̀ náà a need more expansion explanation lórí ọ̀rọ̀ ṣẹ̀ríà ẹ wá máa break it down òfin ọlọ́run níbi ogún pínpín òfin ọlọ́run níbi tọ́lák òfin ọlọ́run níbi business ṣùgbọ́n gbogbo ẹ̀ pátápátá ẹ má fẹ́ dí òkájú ẹ̀ o ìkọ̀ọ̀kan rẹ̀ àwọn tó kájú ẹ̀ nìkẹ́ fún ṣàlàyé ọ̀rọ̀ ogún pínpín ẹ jẹ́ ká lákọ̀ọ́kàn sí i èmi ò tí ì mọ ibi tí wọ́n ti pín ogún tí mo mọ̀ directly báyìí pé ogún bàbá ogún àwọn ogún bàbá eléyìí o ṣẹ̀ríà ni wọ́n fi kún kò sí ó dẹ̀ wà ní kùránì ọlọ́run ti pín ogún ní kùránì nínú tí yorùbá bàjẹ́ rẹ̀ kẹ ẹ mọ́ sì ta ìfà tọ́lọ́run tì sọ́dọ̀ yín ẹ mọ́ tà dànù bàbá wa kan ọlọ́mọdé ṣàdánwò ọlọ́mọdé ṣàdánwò. Ètò bá bílẹ̀ lógún ọlọ́run ẹ̀mí kò níbẹ̀. Bàbá ní ẹni tó máa kà láti ayé ẹ̀kọ́ kàlá. Ẹni tó máa kà bọ̀, ẹ̀ẹ́dì kà yóò bá fún yín. Títà àti ọmọ pé nínú òfin nínú bá wà. bẹ́ẹ̀ ṣe ṣe jẹ́ ẹ̀yọ̀ wọn. ṣe ẹ pé

ní ìgbọ́ ìgbé lágbájá ó ti fún wa jì tó bá kàlẹ̀ ká mọ́ tó ọlọ́ọ̀bá òní ṣe ní kékeré torí pé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ ọ̀dọ́ kiri ìbànújẹ́ ọkọ ọ̀bí ọkọ ọ̀bí ọkọ ọ̀bí tí gbogbo àwọn tí ò lẹ́tọ̀ọ́ sí dúkìá rẹ̀ tí wọ́n fi mú atm orí pé ń sunkún ló wà tí wọ́n fi mú pasibúùkù tí wọ́n fi mú fóònù tí wọ́n fi transfer gbogbo owó ọkọ ẹ̀dá kan tójú rẹ̀ bá wá dá sọ́kọ ní òòrì padà ní àbí ìtẹ́jú fóònù nínú oore tó wà fún wa ni pé káyìdè máa gbà fọ́n náà lórí gbogbo tó bá ṣẹlẹ̀ sí wa aburú ò ní ṣe wá o àní dọmọ wa lẹ̀ kíákíá ẹlẹ́yà ò ní ṣáájú fún wa ẹ jẹ́ ká ní sùúrù ká bẹ ọlọ́wọ́ bá àgbọ́yé ẹ̀sìn yìí orí ìsìláàmù díì mi wa surprise torí pé islam ti ẹ̀sìn náà lẹ gbé lọ́wọ́ ó kàn yín gán tètè pípé ẹ̀sìn ẹ wá gbìyànjú ẹ túbọ̀ tún yẹ túrú àwọn ètò báyìí eléyìí tẹ́ ẹ gbé wáyìí odidi ni ẹ bù kán jẹ sọjọ náà pé ẹ bù kán jẹ o ẹ wá wo ni àwọn kan tá a bà tètè yìí àmọ́ ó ti tó ní pé ẹ jẹ́ ká mọ̀ pé islam lófin ọlọ́run bá aláwọ̀ sàhánà kò ba islam fi àwùjọ yìí ọlọ́run bá ò dàrú ọlọ́run bò ní bàjẹ́ orí iṣẹ́ kó bá gbogbo àwọn ará àdúgbò yìí pátápátá ọlọ́run bò ní dùn ìlú ládàá rẹ̀ gbogbo ẹni tó jáde wá gbọ́rọ̀ ọlọ́run ọlọ́run ní dùn ìlú ládàá rẹ̀ á jèrè iṣẹ́ wa èyí tá a ṣe lórí ara wa á jèrè ẹ̀ èyí tá a ṣe lórí ọmọ á jèrè rẹ̀ òfin ọlọ́run èyí tó pọ̀ ọ̀la láǹfààní àti ẹ̀dọ̀gbá àmọ́ fi kọ́bìrì àdà kìfáyà tó lè mọ̀lẹ́ àrọ́ọ̀dà àlè ìdàyà ṣe lọ́hùn lóòótọ́ ọwọ́ ìta sọ yìí náà àǹfààní wà ń bẹ fún wa ọlọ́run kó mọ́sá àgbà ti fún àwọn àdúgbò wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ aláàbí yìí lọ́wọ́ sábà níbo ara àárí wọ́n sábì wọ́n sẹ́lẹ̀ bàjọ́yìn wọ́n sọ̀rọ̀ àwọn àríkùn wọ́n rahmatullahi wa barakatuh. Thank you.